lè fi ṣèyàwó àbá kì í ṣe pé ó kù ní ẹrú ẹni ọba wa nírú ẹrú báyìí ti ń súnmọ́ bí èèyàn ti máa súnmọ́ obì ẹni ńgbè ẹrú rẹ̀ ní o kò sì gbọ́dọ̀ tayọ ẹrú tóun gan ni fún rẹ̀ ẹrú tí ọmọ rẹ̀ ní kò gbọ́dọ̀ súnmọ́ ẹrú tóun àtẹnìkan jọ ní èèyàn méjì èèyàn mẹ́ta wọ́n jọ ní ẹrú kan ṣoṣo ní ẹnìkankan nù wọn máa bí àmẹ́rú tó bá jẹ́ pé òun nìkan ló ní àwọn máa máa làkàtì àìmánu fún irú eléyìí náà máa ṣẹlẹ̀ nínú àwọn òfin pé ọ̀sọ̀ kalẹ̀ ni ó wí kalẹ̀ àmọ́ kò ní ti sí àfíngbà tí tí ọba ti láyé mọ́ níta ń pè ní mùlùwáládì ni pé ọmọ tí obìnrin tó jẹ́rú tó lówó rẹ̀ ń súnmọ́ ọwọ́ alóyún obì mọ́ ńjọ́ tó lówó rẹ̀ ọba ti sí láyé mọ́ ọ̀sẹ̀sẹ̀ nídìí bóòláwà sí ìyá ọmọ rẹ̀ sí lòun òun ti kú òní kíni ó kú òlẹ́rú ńjọ́ náà ìtumọ̀ ọmọ ìwà aládùnmọ̀ kí ló jẹ́ sí ìṣẹ̀rí àfikún bẹ́ẹ̀ òun ni pé láti jọ yìí gbogbo owó bàbá rẹ̀ bàbá yìí ó di tàwọn owó ó di tàwọn ọmọ rẹ̀ òun náà sì bí kan nínú àwọn ọmọ yìí èèwọ̀ sí nínú bí ìṣẹ̀rí àti léèwọ̀ bí wọ́n bá ta èèyàn fún èèyàn pé ọ̀ra wọ́n wá wádìí wọn ni a ah, bàbá rẹ̀ náà ní lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́dọ̀mọlúàbí nínú sẹ̀ríà tẹ́nìkan ò sanwó fún pé owó orí rẹ̀ ní pẹ̀lú bẹ́ẹ̀ náà ni bọ́bá yìí pé ìyá tó bí ọmọ fún bàbá kan tọ́wà lẹ́rú lábẹ́ rẹ̀ níjọ́ tí bàbá yìí ọ̀bá ti sí mọ́ ọ̀tọ́mátíkálì ẹrú yìí di kíni ó di ọmọlúàbí eléyìí là ń pè ní kíni nínú sẹ̀ríà ó ní ìwàlàdì àmọ́ lópin ìgbà tọ́kọ rẹ̀ bá ń bẹ láyé ẹrú náà ló ti wà nínú àwọn òfin báyìí náà wá ní aliwọ̀sọ̀ọ̀yà àsọ̀ọ́lẹ̀ tí èèyàn sọ kalẹ̀ tí àwa nílò àyàfi tí ọba ṣe kíni tí ọba sí láyé mọ́. níta fi mọ rírì ìmọ̀ tẹpẹlẹ mọ́ pé kò ní ṣiṣẹ́ àfi tí ọba sí láyé mọ́ ọ̀nà kan ni. bẹ́ẹ̀ bá sọ àsọ̀ọ́lẹ̀ lónìí pé ẹ̀bùn lámọ́ yín ní mọ́tò báyìí nù nǹkan ọ̀hún ọ̀tọ̀ ní híbà ẹ̀bùn. E hadiya ọrẹ sọdakọ sàrà zaka zaka gbogbo àwọn yìí ń bẹ̀rẹ̀ bá ń bẹ láyé náà ni ó ti ṣe kíni láti yọ fún pé ah, wọ́n ti ṣe sàrà nǹkan báyìí fún ẹni báyìí wọ́n ti láwọn gun ẹni báyìí ní nǹkan báyìí àmọ́ ní eléyìí o wàsíyà kan òun ṣe é kalẹ̀ ní kíni ní wàsíyà ọdún kìíní ọdún kejì ọdún kẹta mọ́tò tó lóun gbóyàn mọ́tò tiẹ̀ ti ń lò náà bá gbádùn mọ́ wọn ni ẹ sì ti kọ́ ẹyọ kan tó kú lẹ̀ ìgbẹ́ ẹ ti bùn yẹn àà bọ́bá tó ń lòdì rẹ̀ nígbà tí ń bá ń bẹ láyé mọ́tò mi èdè tẹni tó gbọ̀n tẹ́lẹ̀ ó dìgbà tó bá ṣe kíni ó dìgbà tó ń bá tó kú ni wàsíyà bí ọba sì sẹ́kù kankan mọ́ kò síbi tí wàsíyà ó ti tí ó ti ṣiṣẹ́ mọ́nu òun láàfin mọ rírì ìtẹ́pẹlẹ náà pé wà sí ìyá o èèyàn kàn sọ ọ́ bàbá wà láyé àbọ̀kọ́ kalẹ̀ ńgbà ọba wà láyé àmọ́ ńgbà olóyè tó ṣiṣẹ́ ó dìgbà tí ọba ti ní ayé mọ́ eléyìí ni ọ̀rọ̀ àlùwọ̀sọ́yà eléyìí tí àfa al-Maqdisi ta'ala kọ́lọ́nkọ́mọ́sá àbáwá kẹwọn tí wọ́n fẹ́ fún wa láwọn àhàdíìsì anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ wọ̀sọ́yà. أقوى حديث والمي عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ما حق امرئ مسلم له شيء يوفي فيه يبيت ليلة أو ليلتين إلا ووصيته مكتوبة عنده anagba muhammad sallallahu alayhi wa sallam lọ́bi àdìsí tí abdullahi bin umar gbà wá kọ́lọ́nkọ́lọ́sì àbáwá yọnu sí àtúnwá àti bàbá rẹ̀ kọ́lọ́ anagba muhammad sallallahu alayhi wa sallam ní náà xakumri in mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí kan lahu ṣẹ́yìn yóò fi fíhì tó ní nǹkan kan tọ́lítọ́ yẹ fún mùsùlùmí tó ní kí n lahu shay'un yóò sí ìhì. ara síkìú hadithi yìí ni pé ajẹ́pá hadithi yóò bá ẹni tí ò ní nǹkan dípò yóò pé àṣọ lẹ́nu. òní bàbá wo ayé al-Qur'an al-Karim náà rí ọ̀rọ̀ wàsíyà olúwa ní. كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا إن ترك khayra ajẹ́ pé kìí ṣe gbogbo èèyàn ní dandan kọ́kọ́ wàsíyà torí kò ránì ní ìntàràkà khayra ẹni ọba kan tí ó fi ń tó ní tí ó nídìí kéèyàn sọ àsọlẹ̀ rẹ̀ òun náà lànàbì tún bí iná pé láhù ṣe ìhùn láhù ó ní nǹkan kan tí ọ lè fa pé kéèyàn sọ àsọlẹ̀ rẹ̀ bàbá wa ní ó ní nǹkan kan gẹ́gẹ́ bá bí fi ti wù yìí ọ̀nà méjì àbẹ́yí jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ alẹ́ pín sí òun làwọn àfáà máa fi pé ọ̀rọ̀ wàsíyà gbogbo àkàmù tẹkìlìsíyà ní ń bẹ fún un wàsíyà lè jẹ́ túláàsì wàsíyà lè jẹ́ mọ̀ndúbà yá mustahaba ni ọ́ dá abẹ́ bá ṣe é kéé sọ̀rọ̀ yẹn wàsíyà lè jẹ́ haramu kéèyàn kọrù wàsíyà báyìí haramu ni wàsíyà lè jẹ́ makruha yà sẹ̀rí àkọ́ńtọ́ fẹ́ ṣe yìí wàsíyà sì lè jẹ́ mùbáhà nínú àwọn òfin tó tún rí báyìí lọ́rọ̀ ìyàwó gbígbé àwọn àfáàmọ́ ṣàlàyé rẹ̀ pé ìdájọ́ márùn-ún ní gbọ́nbi téèyàn fẹ́ gbéyàwó ẹnìkan ń bẹ tó pé ní dandan ni ó gbọ́dọ̀ gbéyàwó ẹnìkan ń bẹ tó pé haramu ni kò gbọ́dọ̀ ṣe gbéyàwó ẹnìkan bẹ tó pé bẹ́ẹ̀ bá ṣe é dà mustahabu ẹnìkan bẹ tó pé ní ee kìí ṣe haramu àmọ́ bẹ́ẹ̀ bá gbé bẹ́ẹ̀ ó wúlò fún yíjú màkúrúhù nù bẹ́ẹ̀ náà lálẹ́ mi tó pé ní bí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá sì ṣe mùbáhù ní lọ́dọ̀ tún bí ìhà tó ń kálukú kọ́ba yé lápèjúwe àwọn àfáà ní ẹni ọmọ pé bóun ọba wáyàwó àláàlí kò sí tó lè káwọn kúrò lọ́nà haramu dandan ni kọ́ lọ́ọ́ yàwó ìtumọ̀ táwọn àfáà ń wí nù ọ̀rọ̀ àti ìṣetán títí ẹ̀ torí bọ̀ bá ṣetán halali ó ṣetán haramu ìtumọ̀ pé ìgbéyàwó ọjọ́ dandan fáwọn kan ọkùnrin ní obìnrin ni òun la fi ń pàkíyèsí gbogbo ẹni tọ́lọ̀ ń bá kádàrá bọ́yọ̀ ọkọ rẹ̀ kú ó sì wà ní ọmọdé ọmọbìnrin tí ò tí ì ju èèwọ̀ ọgbọ̀n ọdún àbólójú ẹ̀ ẹni ọkùnrin tọ́gbà mọ̀ pé àìlọ́kọ míì kò sí tí òun fi lè kóra àwọn gbójú pé òun ọmọ gbọ̀nà ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bí abùkátà irú ẹni bẹ́ẹ̀ pátí wá ní pé lọ́ọ́ wọ́kọ̀ ọ̀rọ̀ òun ní sùúrù à nígbà tí òun ò ti lè ní sùúrù nì gbogbo ẹni tó rí bẹ́ẹ̀ tọ́lẹ̀ ní tí èmíyàwó tí èlọ́kọ náà dandan ni kéèyàn ọ̀fẹ́ yàwó tó ti mọ̀ pé láì sọ́nà tọ irú ta ni ẹni tí ọjọ́ ìwọ̀ fún da àti sọ ni ọjọ́ dandan kọ́ fẹ́ yàwó mọ láwọn kan bẹ náà tó yẹ pé ni haramu ni kí ọ fẹ́ yàwó. akramakumullah ẹni ọ mọ̀ pé àrùn kan dààmú òun tọ́jọ́ pé ní ojúṣe ọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ òun ò lè ṣe àwa náà ti mọ̀ tún mọ eléyìí ṣẹ̀rí ọ̀gbà ká máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ irú bẹ́ẹ̀ ọkùnrin tó bá mọ̀ pé a ah, irú nǹkan bá lè ń dààmú òun ọwọ́ àtòrí gba ah, àwọn èèyàn máa bú un àbí kó jẹ́ mẹ́tì wọn èèyàn sáré fọmọ kan fún un èèwọ̀ ni gbogbo ẹni tó ń dáwọ owó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọrọ pé ẹlòmíràn wà ní àbúrò rẹ̀ ọmọ bá súnmọ́ inna lillahi wa inna ilayhi raji'un haramu gan haramu gbogbo ọmọ tẹ ẹ bá tàn bẹ́ẹ̀ náà tó yàn ọmọ gbogbo eléyìí kò dáa ẹ dákun èmi eh, àpèjúwe nù tẹ̀pẹ́ ní kéèyàn fẹ́yàwó ní kéèsì bẹ́ẹ̀ kí ni haramu èyí tó fi jẹ́ dandan òun la wí ni ká má yà lọ bí ọ̀rọ̀ ìyàwó púpọ̀ ká padà sórí ọ̀rọ̀ wàsíyà bẹ́ẹ̀ náà wàsíyà náà ó lè jẹ́ dandan ó lè jẹ́ èèwọ̀ ó lè jẹ́ makuruhu ó lè jẹ́ mubahu ó sì lè jẹ́ mustahabu ká mú ọ̀rẹ́ lu ayé ká má pèjúwe kọ̀ọ̀kan wá ta ni wàsíyà jẹ dandan lórí ẹ pépé kìí sọ̀rọ̀ pé àwọn ah, oníbẹ̀yàn bá kàkọ́lẹ̀ ọ̀dà dandan ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ làwù ṣẹ́yìn òun lẹni tẹ́tù ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́ni tọ́lẹ̀tọ́ yóò lẹ́rìí lọ́wọ́ táwọn afáǹpè ní báyìí náà ẹni ẹjọ́ tajà fúnra yín ẹni ẹjọ́ da bísíǹsì pọ̀ ẹni tọ́ yáwó lọ́wọ́ rẹ̀ ẹni tó gbọ́ ọ láti rí ibi ó yẹ kó o ti sanwó kan tó o kì í san iṣẹ́ tó o gbà tó o kì í san owó iṣẹ́ tó o gbà tó o kì í ṣe kíni tó o kì ṣiṣẹ́ gbogbo ẹni ó bá nírú báyìí lọ́rùn túláàsì ni ó ṣe kíni torí pé gbogbo ọjọ́ tó lọ́n bá yá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ò ní sọnù tí wọ́n mọ lọ jẹ́jọ́ rẹ̀ náà pàtàkì jùlọ ń gbèsè ayé táwa jẹ ń gbélé mi táwọn ọmọ kan ti ń ranjú sówó tí bàbá ní látàyé wọn ọmọ yìí tó jẹ gbèsè ń bẹ wọn ọmọ yìí tí bàbá gba lónìí ń bẹ wọn ọmọ yìí tó ipọ́ rẹ̀ rẹ̀ kan ló fún un pé ẹ máa fi ṣe bísíǹsì rẹ̀ tẹ́ bá rí ẹ máa mú wá àwọn ọmọ yìí bí ẹnìyẹn bá wá báwọn ẹgbọ̀lọpọ̀ là ń gbọ́ lónìí báwọn ẹlẹ́tọ̀ bá wá dé pé ẹ kú ọjọ́ nǹkan kan ọ̀tọ̀ ẹ dákun bàbá yín o nǹkan báyìí pa wa rẹ̀ pọ̀

tọ́ba ṣe pẹ́ ni tí ó lẹ̀tọ́ yìí kò sẹ́ẹ̀rí gan gbòógì lọ́wọ́ rẹ̀ ìtumọ̀ rí ni pé ẹni ó ní rìsíìtì lọ́wọ́ ọmọ ẹ̀rí ni ẹni ẹjọ́ ṣèwé pé àjọ ni bísínẹ́sì yìí ni o ẹ́ èyí ó ṣe kíni ọlẹ́rìí nù èyí tó burú jù lẹ́nu tí o pé ní gẹ́gẹ́ bí àwùjọ tá à ń gbé yín àyè àfihàn sára wa ọ̀rẹ́ mi ṣe ń tún àmọ́ tí ọkọ̀ nǹkan kalẹ̀ lẹ́yìn táwa náà mọ̀ pé ọ̀pọ̀ èèyàn mélòó ní yá àyàn lówó ní sọ fún un pé ẹja kọ kalẹ̀ láwùjọ wa yìí bẹ́ẹ̀ sẹ̀rí àti fẹ́lẹ́ ìdá tàdáyà ń tún bèdè yín ìlà ajalè mùsàmá fàkùrù. èèyàn mélòó kọ́dà bí ọba tiẹ̀ wá ní ẹja akọkínní ìkalẹ̀ àsìgbọ́lẹ̀ lòun ò fi gbọ́ ní sanwó rẹ̀ fún ọkọ́ kọ́dà mi ló gbó ńlá sí rí àgbà tó jáde. gbogbo yìí ń wà láwùjọ èèyàn ti wà á ní ibi tí wọ́n máa kọ́ sí lámẹ́yìn ọmọ lámẹ́yìn iye owó rẹ̀ báyìí ìbẹ̀ lọ́wọ́ mi iye nǹkan báyìí kọ́dà mọ́pọ̀ owó kan kéré ọlọ́nkọ́ mẹ́fà kẹ́ àwọn àlùfáà wa tí wọ́n lọ láìpẹ́ àti gbogbo àwọn àlùfáà wa tó ti lọ ọba wa sànú àwọn tó kù náà kọ́ sànú àwa náà tọ́bí ilẹ̀ ti ṣe kàmí ní lọ́ọ̀hì Ibrahim àwọn bàbá Mẹ́dínà táwọn fi gbé sí ayé àwọn ẹni rẹ̀ kẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tí bàbá kú tán honorable justice ọ̀sùn muhammed kọ́ọ̀bí ní mahakama sharia publicly ni wọ́n ti sọ̀rọ̀ yìí wọn lẹ́yìn ìgbà tí bàbá kú tán làwọn wá kan mọ àwọn ọmọ wọn lọ́wọ́ wá gbé kan wá èlò níbẹ̀ ní yìí three thousand naira pé bàbá ti sọ fáwọn ńgbà wọn wà ní orí ààrẹ pé káwọn lọ tòsí. àmẹ́rẹ̀ ẹ̀ńbílópù kọ́lọ̀ báyìí three thousand náà ní mẹ́mbẹ́ àwọn ẹ̀yìn náà ní lónìí ẹgbẹ́ ẹ̀yìn náà ní ẹgbẹ́ ńláńlá tó yẹ kí ni máa kí ni máa fi three thousand ṣe àwọn ẹ̀wọ̀n ní nǹkan wọn ò bọ̀ ọ́ ọ̀la tí wọ́n máa fowó kékeré o ẹ̀wù ẹ̀wù bá a bá ti ń ka ti nu tí wọ́n ká máa lómi máa rò pọ́rọ̀ nu tí àwọn ẹ̀yìn wa àwọn ẹni kò yẹ tọ́gbẹ́ kan sí bàbá kù rahimahullahu ta'ala èyí táwa gbọ́nù tẹ́lẹ̀ ó sì sọ tó sojú ẹ̀ tó sọ ń gbangba owó náà ò ju three thousand naira lọ wọ́n sì ti sọ kalẹ̀ pé àwọn ẹgbẹ́ ńláńlá ni yín máa tí wọ́n gbà kí ni máa fi three thousand ṣe à nígbà wọn ọba ti lé pé a bọ̀ wọn ní wọn gbowó kan sọ́wọ́ ni owó ni ló jẹ́ ìjẹ́ ti lé kẹ́kẹ́ gan rò pé mọ̀ngàn rántí máa àmọ́jà àwọn ti sí ní ẹnjílẹ́gù ẹ̀ńdẹ̀ńdẹ̀ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àmọ́ ìfẹ́lẹ́ yìí kẹ́kọ̀ọ́ ọlọ́nkọ́ mẹ́sàájà lólo ogun tá a bá ké nípa báyìí ọ̀rọ̀ wàsíyà nù ó ńgbà òní wàsíyà ó di dandan òun ni gbogbo ẹni ọba ní kíni tọba gbèsè nìkan kọ́ àlàáfin ló láńgbèjì gbèsè torí bàbá ti ní gbèsè lọ́dọ̀ wáyà yìí ọ̀yáwó nìkan la kà fún gbèsè bẹ́ẹ̀ gbèsè nù sẹ̀rí àfẹ́jú ó ju bẹ́ẹ̀ lọ ọ̀rajà èyí tí ìsanwó gbèsè nínú sẹ̀ríà ẹnìkan fẹ́ tọ́ sí ọlọ́dọ̀ kè gbà gbèsè ni ọgbẹ́wò tẹ́ ò tí ì ṣe gbèsè ni òun la fi lo láwùjọ kìnnì ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ kan tó o ti mọ̀ pé ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bá ti kànú àdìsá nàbà Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ amẹ́bí ni yẹ bí tu lẹ́yìnlátán àwòlẹ́yìnlátẹ́yìn gbogbo every forty eight hours la amẹ́bí ni kéèyàn máa rìn ní ìwà síyà every forty eight hours ànábì ní kọ́dà bọ́ ọba lè máa ṣe twenty four hours lẹ́yìnlá tọrọ ọ̀mà ànábì wa wò kó lè tún fẹ́ nira ọ̀sọ́ di kíni forty eight hours ìjọ méjì òru méjì nínú rìwáyà kan ànábì ní sàlàáfù làyàlè àbóòrù mẹ́ta maximum tá ànábì fún wa nù tá ọba ní akọ lọ́la bọ́ba ti dọ̀la àwọn kọ́ bọ́ ọba kọ́ kọ́ lọ́tún la bẹ́ẹ̀ ni ìbá tún ti dùn lẹ́yìn forty eight hours ní tún fi kún un ó ti gba ayé báyìí ń bẹ́ àbẹ́yìn náà tún gba ayé báyìí ń bẹ́ gbogbo nǹkan báyìí ni sẹ̀ríà ìsìláàmù kọ́ wa o wà sí yaaru ẹni ọba lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ lọ́rùn kẹ́ni wàjíbàtún túláàsì ni tọ́yì a ní wà sí ya lè jẹ́ kẹ́ni haramu gẹ́gẹ́ bá a ti sọ ti nìkaahù bí wà sí ya ti lè jẹ́ dandan ó lè jẹ́ kẹ́ni ó lè jẹ́ haramu náà bẹ́ẹ̀ bá kọ àkọọ́lẹ̀ pé ní ẹlẹ́kùnjọ́ tí òun bá kú màlúù mẹ́wàá nǹkan kọ́kọ́ pa ní owó kan tó lóun tún owó kan haramu ni gbogbo ntọ́ bá ti jẹ pé ní wàsíyà lọ sẹ́lọ̀n ni haramu ni àbí wàsíyà téèyàn ó fi ba ẹ̀ tí ó fi jẹ̀tọ́ ẹlẹ́tọ̀ náà nígbà yẹn bá ti wá kọ́ pósìtì ń ta wí kalẹ̀ owó tóun àtẹnìkan jọ ní wá kọ́ kalẹ̀ pé òun nìkan lòun ní bísíǹnẹ̀sì yìí o bí wọn bá kọ́rọ́ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ haramu ni àti irú àwọn míì tá a padà máa kà á nù hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam irú kéèyàn ọkọ wà tí yantọ́ bá ju ìdá mẹ́ta téèyàn ní lọ haramu ni a padà kà á yóò nù hadith àwọn ọ̀nà tí wà sí yàtọ̀ lè jẹ́ kíni tó fi lè jẹ́ haramu láàrin méjèèjì yìí wà sí yà mustahada wa ń bẹ ọ̀dà wà sí yà tí ó jẹ́ makuruha ń bẹ èyí tí fi jẹ́ mubaha pé bọ́ fẹ́ bí o ṣe bó o sì fẹ́ ọmọ ẹsẹ̀ òun náà ń bẹ àmọ́ ìtí ọ̀hán jù ni wọ́n rà fún méjèèjì ni èyí tó jẹ́ dandan àti èyí tó ṣe kí ni àti èyí tó jẹ́ haramu kọ́nà kọ́mọ́tà sànù wa o. nípa báyìí amú eré yìí kí ni anabi ní lahu ṣe ń kọ́ ọba ní nǹkan kan ajẹ́pẹ́ni tí ọba ní àwọn ń ta awé mubaha ni wàsíyà tiẹ̀ wàsíyà yìí wọ́n máa jẹ́ kí ni wàsíyà tó ń mubaha bọ́bá fẹ́ kọ̀kọ́ bọ́bá fẹ́ kọ́mọkọ̀ kò ní lọ́rùn ẹnì kan ò jẹ́ òun náà tóbiye kọ̀lẹ́tọ̀ kan ẹ̀tọ́ ẹnìkan òun lọ́rùn òun náà sì ní kàkà tí ń retí torí láti alára ń tọ́ yẹ kéèyàn mọ̀ ni pé kọ́dà béèyàn bá jẹ́ èèyàn ni wọ́n bá jẹ́ olówó ń ta náà máa kọ́ kalẹ̀ torí pé ọlọ́run ti pín in níjẹ́ tí wọ́n bá ti sí láyé máa àwọn kan ló lówó ya ilé ìrun tí ń bẹ́ńdì báyìí ilẹ̀ tí ń bẹ́ńdì báyìí òun lòún ní kọ́ kalẹ̀ àwọn kan ló ṣe kí ni àwọn kan lónìí bí wọ́n bá ti sí ní ayé mọ́ bọ́lọ̀ ti tètò ayé nù gbogbo àwọn experiences yìí là ń gbọ́ lónìí àwọn àlùfáà wa tí mo dákọ lẹ́ẹ̀kan justice eso Muhammad ọlọ́run mọ́sá àtàlẹ́kùn dáadáa wọn wọ́n tún sọ níbi kan tí mo wà níbẹ̀ pé inú àwọn olówó olówó ńláńlá ní ilẹ̀ Yorùbá ń bì náà àwọn ṣe wá àti ọ̀rọ̀ wà sí yàmbì kan yìí báwọn ti wá parí tán náà àwọn tó wá bẹ̀ wá pé àwọn sẹ́yìn wọn á ní níta ewu ọlọ́run bá wọn lamẹ́yìn ọmọ lamẹ́yìn tẹ́ ẹ mà properties rẹ̀ ń bẹ ń bí báyìí kò sẹ́dá ọlọ́run kan tọ́nà lẹ́yìn òun òun náà sì pé òun jẹ́wọ́ fẹ́nìkan àmọ́ tó òun á gbọ́ lónìí ọmọ ẹ̀rọ ọlọ́run bá ọ̀nà wo lọ àwọn gbà wọn ní properties tó fẹ́ wọ́ọ̀tì bílíọ̀nù yẹsì pé ẹnìkan lẹ́yìn òun fún rẹ̀ àtòun kọ̀sẹ́dọ̀ ọlọ́run kàtọ́ mọ́ gbogbo àwọn eléyìí náà sẹ̀ríà islam kọ́ wa pé kọ́dà ìtọ́ bá jẹ́ tọ́ rẹ̀ ń ta náà kọ́ kalẹ̀ yọ jẹ́ pé láwọn tó yẹ kún ó ní yọ sọ sí wọn bí ìwọ ọ̀bá ti mọ́ ọlọ́run kọ́ mọ́sá àjọ gbowó sí lọ́run pẹ́ èyí sì kọ́ wa sí yàkálẹ̀ ò túmọ̀ pé ń kú o rẹ́rù yorùbá gbogbo ọ̀rọ̀ ikú ba yorùbá bẹ́ẹ̀ bá ṣe ń bẹ̀rù kò pé ó tètè kú bí ó ti bẹ̀rù àbí bá bá bẹ̀rù kò pé ọpẹ́ bí ó ti bẹ̀rù kò pé ó tètè lọ ajánu ti torí ti yọ́ máa ṣẹlẹ̀ mí níjà àlẹ́jú rọrọ̀ olè wá ń sọ yìí gbé àwọn fún wọn pé òun ò kankan kò sí àlàmì kankan pé àdéhùn ànábì ní lọ́gbọ́ ìgbọ́ tẹ́lẹ̀ ni wọn là nẹ́bi ní every forty eight hours kéèyàn máa kọ́ kalẹ̀ oníwàsí ogún ọdún sẹ̀mídòmí kọ́dà aláàdọ́ta ọdún bẹ́ẹ̀ kọ́dà ọlọ́gọ́ta àápadà kánú àdídà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam yìí rẹ̀ ẹni òbí ṣe wà sí ìyàtọ̀ padà ní wọ́n á gbé ọdún kẹrin láyé ń bẹ́ẹ̀ náà àdídì tí alimakidi ṣe kọ́ fún wa tí èyí ń káfíń rárá wa létí pàtàkì jùlọ yóò bá má di pé ní ayélujára wa ń wí ẹ̀mẹ́jọ wọn kọ kẹ́kẹ́ bí irú ọ̀rọ̀ wa ni kò tún bẹ́ẹ̀ ọlọ́run ó ó ti wà lákọọ́lẹ̀ èyí wọn ò pé ọ yá àìsèkọ́ rẹ̀ ò pé ọ pẹ́ mùsùlùmí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ nípa báyìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam oníyàbí ìtúlẹ̀yìn látàn أو ليلتين وفي رواية ثلاث أو ثلاث ليال أرمتع إتقى جنو إنه تريد إلا ووصيته maktubatun indahu kò tí ó rí pé ah, àkọọ́lẹ̀ nṣu wà lọ́dọ̀ nínú àwọn wàsíyà haramu kátùnkùnrin náà fún ọkọ mọ́ òun ni wíìlì gbogbo ọmọ mùsùlùmí tí ń bá ń bá wọn dá sàkásà wíìlì kọ́ọ̀tù haramu ni torí pé sẹ̀ríà ìsìláàmù yàtọ̀ fáwọn ẹ̀sìn míì tí ò lófin béèyàn kan ọba ti símọ́ nínú ìsìláàmù ọlọ́run ti pín nǹkan rẹ̀ ọlọ́run jíjẹ bí o ti pín dúkìá rẹ̀ kọ̀ọ̀kan ọ́ kọ̀ọ̀kan wọ́ ẹ wá rí i pé eh, wíìlì ọmọ kan ìyá rẹ̀ ọ̀dá ẹ má fún ní nǹkan kan àbí ẹnìkan ni ẹ kó gbogbo ẹ̀ fún gbogbo mùsùlùmí tí ń bá ń kọ orú wà sí ìyá bẹ́ẹ̀ haramu ni o ló jí ìyá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àpèjúwe wà sí ìyá tó ṣe kí ni tó jẹ́ haramu ni o. zada muslimin qala ibn umar gẹ́gẹ́ bá a ti mọ̀ pé àhàdíìsì tíra yìí a rí mọ buhari a sì rí mọ sọ̀híìsì muslim àmọ́ ìtí ọ̀bá ti mú méjèèjì àlìmọ́mù mọ́kìdísí ọ̀wà tún fún wa láǹfààní rẹ̀ nígbà tí ìmọ̀mù muslim gba àhàdíìsì yìí dógbò yìí òun tún fi nǹkan kan kún tóun tún gbọ́ lọ́nà àbòmíì kí ni oníkọ́ọ̀lá ibnu umar ibnu umar tó gba àhàdíìsì yìí wá ọwọ́ asọ̀rọ̀ onífọwọ́ mọ́ọ̀hì ما مرت علي ليلة منذ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك إلا ووصيتي عندي practically Ibn Umar ní gbọ́ tó ń fi gbọ́ hadithi yìí ṣé òru méjì òru mẹ́ta lànàbì jẹ́ òwú sallallahu alaihi wasallam òru kọ̀ kọjá rí in every twenty four hours lòun ṣe ń tòun èyí tó bá tún yọ kó èyí tó ń bá tún rí tó tún kún gbogbo orúkọ kan kò ní kọjá tó ń rèé sékìní tó ń kọ àkọọ́lẹ̀ nù. kọ́dà àwọn olùwáyà míì wọ́n ní bo ni wọ́n mọ̀rù máa tọ́jú ẹ̀ sí onímọ̀gbèrè o pèsè ṣe ń tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa wá kí ipò bá dé ńgbàkigbà bí ẹ bá ti gbé òun lórí ẹ sáré pé ìwé kan wọn fi bọ ló rọrí yìí èyí tí ibi ọmọ àrùkọ wa lẹ́kọ̀ọ́ ni pé bí yẹn bá kọ wà sí ìyá náà má wàá jù sí eh, ibi àwọn ọmọ ó ti tẹ̀ mọ́lẹ̀ tí wọn ò ní mọ̀ pé nǹkan gidi kan lọ kọ síbẹ̀ bí wọn ó ti mọ̀ pé ah, báwọn alájí bá tọ́jú nǹkan sí inú kọ́bọ́ọ̀dù yìí nǹkan gidi ni o wọn ò lè wà torí tó wúlò fún ọ ní bí wọn bá sí mẹ́ni tí wọ́n wà àmì ìtò síbi tí ẹnìkan ò ní táwọn kẹ́ dáná pọ̀ pé ẹ kó gbẹ ta. òun ibùdó márù tún kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ní bó lọ́ọ́ máa fi onígbèrè òun ni òun ó fi rori èyí wọ́n wá tún máa pé kéèyàn ma fi wà sí ìyá rẹ̀ rọrí ní ibùdó márù ń sọ fún wa ni pé ibi tí àwọn èèyàn ò ní fojú tẹ́ńbẹ́nu rẹ̀ mo mo má pèjú wa pé òǹkàlùkù wọn mọ̀ gáà ah, ẹ wo àwọn nǹkan àwọn alájì ní ọba ti jẹ́ káwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ òtítẹ́ ń tí ẹ̀mí ọmọ rẹ̀ náà ń ṣe ni kọ́nà kọ́ àtàánú gbogbo wa òkú já sun ọba pẹ́. ẹ̀mí ọmọ ní ti ń kò kán òun àti di òru méjì òun ò dúró di òru mẹ́ta tóun fi ń ṣe kí ni tóun fi kọ àti tòun àbáwá ọmọ náà àti gbogbo àwọn sallallahu alayhi wa sallam kátó lọ bí hadithi kejì tó ń gùn bí ọjọ́ ti ti lọ bóyá ká mẹ́nu bà àwọn ìdájọ́ fítù díẹ̀díẹ̀ míì tó rọ̀ mọ́ ọ̀rọ̀ wàsíyà nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ wàsíyà àti sọ ntí sọ wàsíyà di dandan àbí àsọ ntí sọ di èèwọ̀ kí ni máa ba wàsíyà jẹ́ mọ̀bùtìláàtú àlùwàsíyà àwọn nǹkan tó lè ba wàsíyà jẹ àbí ká tiẹ̀ tó débẹ̀ ni àwọn àlùfáà máa ń pàkíyèsí wa bí wọ́n bá túmọ̀ hadithi pé anabi ni máa hakumri in muslimin kò tọ́ sí kíni mùsùlùmí sọ́tọ́ sí kèfèrí hmm? ìbéèrè táwọn àfáà máa gbéra wọn nù torí pé nínú kéwú à ń pe kíní kan ní mọ̀fóòmù àlùmọ̀kàlàfà ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ ń túmọ̀ pé ìdàkejì rẹ̀ ò bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ ń túmọ̀ pé kí ni ìdàkejì rẹ̀ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹ̀dìdé nísìnyí ó túmọ̀ pé kọ̀fẹ́ kí kọ̀fẹ́ kẹ́ ẹgbẹ̀kọ́nù àbí inú kéwú inú sólù fúkì ni wọ́n ń pè ní mafunu al-mukhalafa òun ni èèyàn fi lè gbọ́ yíká gbàtà nẹ́bi ti dá akọ pé kò tọ́ sí mùsùlùmí àjẹpọ̀ tọ́ sí kẹfìrí mu àwọn afáàmà wa pàkíyèsí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ ló ní mafunu mukhalafa àwọn nǹkan míì máa jáde wọn ni kharaja makharaja al-ghalib makharaja al-ghalib èyí tó pọ̀ jù lànàbí wú ni ń gbé pa àwọn mùsùlùmí lànàbí ń bá sọ̀rọ̀ àmọ́rọ̀ wàsíyà kìí sọ̀rọ̀ ti mùsùlùmí nìkan kọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí náà bàbá ní wàsíyà dandan lọ́rùn tún láti ní kó ṣe mùsùlùmí ti ń bá ẹni tí èsè mùsùlùmí dúnadúrà ẹjọ́ ń ṣe bísíǹnẹ̀sì nǹkan mọ́ wa pé ànábì ní mùsùlùmí nìkan ni kọ ẹ̀tọ́ tiẹ̀ náà islam ọkọ wa pé kéèyàn máa gbé kọ́ra bí èsè mùsùlùmí àsìkò káfíńra wáyà ń pé islam ọkọ èèyàn máa bẹni tí èsè mùsùlùmí sówò anabu muhammad sallallahu alaihi wa sallam wọn ajá lọ́dọ̀ ta ni yahudi akanu hadithi yàn yìí àbí kìí ṣe pé bóyá ń gbà ni kò gbàdá síbẹ̀ mọ́ ń gbẹ̀yìn wọn là sallallahu alaihi wasallam èmi ń fi ń yé wa pé ní kò sí ń tọ́ parú nǹkan báwọn nínú nípa báyìí ká má gbọ́ yé pé mùsùlùmí ni ọ̀rọ̀ wà sí yá nìkan bá ọbẹ̀ ni ni tí mùsùlùmí náà gbogbo ẹni ọba lẹ́tọ̀ọ́ àbíwọ tiwọn náà ni kí náà táwa sórí àwọn kí ni máa ba àkọ́kọ́ tí máa bá wà sí ìyàjẹ́ àti mẹ́nu bàálẹ̀ kan òní tàrọ́jùrù mùsì tàrọ́jùrù àlùmùsì kẹ́ni ó ṣe wà sí ìyà ní kò rí bẹ́ẹ̀ mọ́ ẹni ó ṣe wà sí ìyà kó ní gẹ́ni kó ní bí àṣà yorùbá pé èèbó tó ṣe tó yù mú ṣe kódé ìdé èèbó òṣèlú ẹ̀wọ̀n wà rí sàfún àbá ìtàkì bẹ́yẹn bá ti wá rí ìgbà fún wa sí ìyá rẹ̀ wá pé ọ̀sọ̀ ọkọ̀ ojú sáré ni bó ti wí nǹkan báyìí ní à òun ló ní wà sí ìyá rẹ̀ lópin ìgbà tẹ́mi bá ń lọ òkè tí ń lọ lẹ̀ tí èkú ó lè pé kí ni ó lè fóun òṣèlú wà sí ìyàwó mọ́ pàtàkì jùlọ wà sí ìyá tó bá ní í ṣe pẹ̀lú pé mo bún lámẹ́yìn ní nǹkan báyìí mo yọ̀ǹda nǹkan báyìí fún lámẹ́yìn lópin ìgbà ní ọ̀rọ̀ wà tí yóò ní ṣiṣẹ́ títí di kíni títí di ìgbà tó ń tọ̀ wọn ọ̀bà ti láyé mọ́ ajẹ́ pé lópin ìgbà tí ń bá ń bẹ láyé tààrọ́ jùlọ àlùmọ́ọ̀sì bẹ́ẹ̀ ni ó ṣe wà tí ìyá bá ti pa nǹkan rẹ̀ wà tí ìyá náà ò ṣiṣẹ́ mọ́ ara àwọn tí máa ba kíni wà tí ìyá jẹ́nu kẹ́nìkan náà wàá tọ́jú ìwé kan àbí ojú wa lọ ṣe fọ́tò táàkì rẹ̀ pamọ́ kékeré wọ́n ti kọ́ nǹkan báyìí ń jọ́ báyìí kọ́ra àmọ́ wàá mẹ́ngbà wọn kọ́ torí pé tó bá kọ́ tí ọwá wà nípò pé kò sí ẹni tí ọba akọ nǹkan jọ tó lóun ò ṣe mọ́ yìí ǹjẹ́ sẹ̀rí àwa pé ìjọ ti kọ̀ ní ọmọ ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹnu àgbà kàlà sẹ̀rí àgbé ọ̀rọ̀ ẹnu àti kíni àti nǹkan kíkọ sípò kan náà ni níta fẹ́ mọ̀ làrí dájú irú ẹni yìí tó ń ló fi lóun ò ṣe mọ́ yìí àwa pa àwọn lẹ́lẹ́rìí bàbá ti wá ara àwọn ẹlẹ́rìí tí sẹ̀rí àní àgbàgbọ́ àwọn tó jẹ́ kí ni ẹ̀dùn ètò oúnjẹ gbèjègbè kìí sókòrò èèyàn kìí sẹ́ni tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa bí gbé ìlọ́jọ́ ọmọdé wà láì mọ́ wà mẹ́ gbogbo àwọn aráàlú kò sí mẹ́ o bàbá tó wà dùgbà àyè gbogbo tó ẹ̀yẹ yọ ojú ọ̀gbọ̀dọ̀ tó ni níbi irọ́ gbogbo orí ẹni dábàá ti mọ̀ báwọn òun kí sẹ̀rí àní ẹ̀pẹ̀jẹ́ rí o àmẹ́ni tí èso kùrọ́ kìí ṣe ènìyàn jẹ́gbẹ́jẹ́gbẹ́ ẹ̀yìn bá ń di ayò ẹ̀yìn bá ń lé ọtí bàbá ti oríwọ àwọn ẹlẹ́rìí bẹ́ẹ̀ àti ní téèyàn kọ kalẹ̀ àti ní tó ṣe kíni àti ní tó sọ lẹ́nu kọ́dà sẹ́rí ọ sọ pé wà ìṣàràtù àkàràtì ẹni tí ò lè sọ ńkọ́ tí ó sì lè kọ ayaya ó di sẹ́rí ọ sọ pé bọ́bá ti lọ́nà tí máa gbà bá yẹn sọ̀rọ̀ sign language táwa ṣẹ̀ṣẹ̀ ń wí nísìnyí sẹ̀rí àti kéta fún un láì mọye thousands ọdún tó lọ pé bí ayaya bá ṣe àbójú bá fọwọ́ júwe nǹkan kan fún wa tá a fi mọ̀ pé nǹkan ń wí nìyí ó ṣe déédéé nǹkan kí ni nǹkan yẹn kọ́ kalẹ̀ àbí tí wọ́n tó lè sọ̀rọ̀ sọ lẹ́nu ni nípa báyìí ẹnìkan ti wá tọ́jú photocopy wà sí ẹnìkan sọ́wọ́ nígbà ó fi yá lẹ́yìn ọdún méjì mẹ́ta ó padà sí àwọn èèyàn ẹlẹ́rìí jẹ́ dákun nǹkan báyìí tóun ti lóun yọ̀ǹda òun ọ̀yọ̀ǹda rẹ̀ mọ́ òun èyí tó sọ kán yìí nìyí ọ̀pá tàkọ́kọ́ rẹ kọ́nà àbẹ̀rẹ̀ pé kíkọ́ ọlẹ́ làkọ́kọ́ wà tó ẹgbẹ́ nu lélẹ́yìí àbí tàkọ́kọ́ lọ́fẹ̀ẹ́ nu ní ọwọ́ àtẹ̀sẹ̀ kọ́ eléyìí lópin ìgbà téèyàn bá ń bẹ láyé ó lè pòun ò ṣe wàsíyà mọ́ tí ó sì sẹ́ni kankan tí ó mú sí i àwọn àkọ́kọ́ nìyẹn nínú kíni nínú tí máa ba wàsíyà jẹ́ ẹ̀kejì nínú tí máa ba wàsíyà jẹ́ òun ni kéèyàn ó ṣe wàsíyà fẹ́ni tí ó jogún èèyàn tẹ́lẹ̀ tọ́ra nàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam ó ní àyà táǹkà náà kùránì ìpè ntara kọ̀kọ́yọ̀ nílùwàsíyàtà ntara kọ̀kọ́yọ̀ nílùwàsíyàtà nílùwàlídẹ́yìní wàlàkọ̀rọ̀bì àyà tún mọ̀nsúkàtún xukuma mọ̀nsúkàtún xukuma àwọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìdájọ́ nígbà tí islam ṣẹ̀ṣẹ̀ dé ni táwọn ìdájọ́ mi padà wá ìbẹ̀nu kùránì bẹ́ẹ̀ a máa kà á àmọ́ ìdájọ́ rẹ̀ àmì ń lò torí pé ìdájọ́ mi ti dé ní ẹ̀yìn rẹ̀ òun wọn pè ní mansukhatun hukma àmọ́ tilawatan tabqa ila yawm al-qiyamah irú ẹ̀ ní àyà ni torí pé ànábì ló tu bẹ́ẹ̀ nígbìlẹ̀ nínú islam nígbà tí ò tí ì sí ntọ́lọ̀ nǹkan wí ni pé ń tara kàkàyọ́rọ́ alwasiyatu lil walidayni wal aqrabi ìwọ́tọ́ bá alikairu ń bẹ̀rù ni àwọn àfọ̀ǹtẹ̀ fìrù ni alimalu kẹsíọ̀ alimalu ọlọ́ọ̀ni ìwọ́tọ́ fadúró owó báyìí lẹ́yà sàsọ́ọ̀lẹ̀ fún yá àti bàbá sàsọ́ọ̀lẹ̀ fún mọ̀lẹ́bí rẹ ọlọ́ọ̀ni jẹ́nẹ́rálì lẹ́tà lè fún wa dé pé iye báyìí nìyá ní ọ̀rọ̀ sàsọ́ọ̀lẹ̀ fún kọ́ ọ̀fẹ́ ọkọ̀ òun ló ní iye báyìí lápèjúwe ìyá a máa ní one over six láwọn àgbà kan a máa ní one over three láwọn àgbà kan tí bàbá náà ń náà ń bẹ tàwọn ọmọ ń bẹ ọkùnrin obìnrin kọ́dọ̀ ẹ̀gbọ́n náà lè ní àbábúrò tí ọba sáwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà sẹ̀rí àti wá pín pé ẹni ó nímì ẹni tí ò nímì ànábi wá jáde sallallahu alaihi wasallam ànábi wá ní tọ́ olúwa ti fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ fàlà wàsíyàtà lè wà rí tẹ̀. حديث النبي mi fàlà wàsíyàtà. ọmọ àbúrò yẹn òun náà lọ tọ́ láti kékeré kọ́dà àwọn náà wọ́n rán iléèwé gbogbo gbèsè ayé rẹ̀ ọ̀dọ̀ wọn náà ló gbé nǹkankan òun náà sì bí àwọn ọmọ tiẹ̀. sọyé nígbà òun ti bí àwọn ọmọ tiẹ̀ nìyí ọgbọ́n rẹ̀ ọ̀tọ́ sọ́mọ ẹ̀gbọ́n ọmọ àbúrò rẹ̀ má àmọ́sẹ̀ rí ọ̀wá tilẹ̀kùn orí lọ́wọ́ àfi àyè wà sí ìyá alẹ́ òun ní ìṣẹ̀rí àfikọ̀ pé àwọn ọmọ rẹ tọ́lọ̀ ń ti pín fún yìí má jẹ́ alájẹpajúdé pé báwọn náà ló tún wá sí wà sí ìyá fún olè wá rántí irú àwọn ọmọ báyìí ọ̀dọ́ rẹ̀ ló gbé láti kékeré àwọn náà wọ́n ran iléèwé àbí àbàbọ̀ ọmọ yìí ṣe dáadáa sí wọn púpọ̀ nínú àwọn ọ̀nà wàsíyà tọ́pọ̀lọpọ̀ ọ̀mà lónìí tẹ́ lè lo opportunity rẹ̀ sẹ́ríà ní obìnrin tí ọba ní kó báyàn tó bá jẹ́ ẹlẹ́sìn míì ẹ̀sìn yahudi àbẹ́sìn kiri ó obìnrin tí ọba ní ṣe kíni tí ò ní kó báyàn sẹ́rí ò ju ọ̀rọ̀ lẹ̀ bẹ́ẹ̀ pé obìnrin tí ó wọ lọ bí orí ibú pé sẹ́ríà ní afẹ́wọ̀n à èyí ọba ní sọ̀yàn di olórí ibú sẹ́ríà ní kéèyàn ọ̀fẹ́ àmọ́ kò lè jogún nígbà fẹ́ sìn òtí ṣe kíni tẹ̀sìn ti pa yín pọ̀ ìwọ náà ò lè jẹ́ ogún tiẹ̀ náà ẹlòmíràn wá pé ah, kọ́dà ní gbogbo àwọn ìyàwó òun nìkan náà ló ń gbádùn jù kí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó pọ́ ọmọ mùsùlùmí ní ọyá yàkuyà lóbìnrin ọmọ tí èsè mùsùlùmí ó sì dáa fọ́kọ rẹ̀ àwọn rẹ̀ examples láwùjọ sẹ̀rí àníṣe dáadáa sí ibọ̀ bá fẹ́ àyè kíni wàsíyà bẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹni tí ọmọ pọ máa lè ọdá tó ti bí máa lè kó tó máa bí ọmọ ọkọ gbogbo apàdé ara ẹni títí ìwọ̀n àǹsọ yìgì lórí oyún gbogbo àwọn ọmọ tó bá ti wáyé kí yìgì ìṣẹ̀ríà ò wáyé ọmọ kíni ọmọ àlè ni ọmọ zìnà ọmọ zìnà ò lógún èèyàn wá wò ọmọ yìí kí lẹ́sẹ̀ tiẹ̀ ìwọ́ lẹ́sẹ̀ òun kọ́fẹ̀ẹ́ àbí wọ́n kí ọmọ yìí kọ́ lọ́sẹ̀ ìwọ àti ìyá rẹ̀ ní ẹsẹ̀ ẹ bá wá fẹ́ ẹ wò nínú wà sí ìyá yín ẹ ti kọ́ kalẹ̀ báwọn ẹ̀gbọ́n rẹ̀ bá ń pín báwọn àbúrò rẹ̀ bá ń pín àbúrò náà sì lẹ̀ gbọ́n èyí máa kọ́ mọ́ jù ní pé òun gan ni ọmọ rẹ̀ pé òun dáúdù òun sì lákọ̀ọ́kọ́ yọ torí gbogbo ẹni tí máa ń dárò ọ̀ràn bẹ́ẹ̀ kó fi mọ̀ àwọn ọmọ yìí ó ṣeé ṣe wọn ó kún wọn kí wọn ó ní èrè èdè ìsìn pé orí ń tọ́ ọ̀sán bèèyàn yẹ̀yẹ́ láyé gbogbo bí òun bá rì sí àbùkù nǹkan o kì í sọ̀rọ̀ kékeré o nígbà bá ọmọ bá ń tún wí báwọn fún bàbá tó bí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ tọ́ra àwọn ọmọ ẹ̀yẹ ọ̀sẹ̀ àwọn ọmọ ẹ̀yẹ ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ òun ní sẹ̀ríà dá sẹ̀ríà fẹ́ jẹ́ ọ̀bá sẹ̀ o èèyàn ọmọ sì náà lè jẹ́ ìmọ̀mú kò sínú kíra o kò sínú kíni bọ́mọ zìnà bá kíw yọ jẹ ìmáàmù dáadáa fọlá yọ jẹ lórí ẹ̀yin tẹ ẹ̀jọ́ máa zìnà òkè ọlọ́run fi ya ẹ̀sẹ̀ tẹ́yìn ọ̀jẹ́ òun ní pé ọ̀rọ̀ ogún èyí ti kọ́ ń yà ń bẹ̀ àmẹ́tò ọlọ́run pé kò lè pé èmi náà nínú ogún ọlọ́run aláwọn ntọ́fà àti òfin lè jogún nù torí pé ntí èèyàn kọ́kọ́ máa ní èèyàn máa so yìgì kó tó lóun lọ́mọ ni èyí ti kó bóun lọ́nà abẹ́hùn nípa báyìí ara àwọn ọ̀nà wàsíyà téèyàn lè lò nù ni ọ̀wá nínú wàsíyà rẹ pé a ọmọ yìí o báyìí lọ́rọ̀ rẹ rìn ẹ̀dá kan bọ́ba ti tó àsìkò ẹ̀yìn àfa kò ti sọ fáwọn àfa súnà pé ẹ̀kọ́ yẹ kó jogún pẹ̀lú àwọn àbúrò rẹ̀ àmọ́ mo ti mo ti ṣètò títí ẹ̀ kalẹ̀ kógbó ó lè pọ̀ ju tí wọ́n lọ ó lè jẹ́ déédéé tó rò pé iye táwọn náà pinnu ó fi lè má tó o tó o bá ti kọjá àlà tí sẹ̀rí àlà kalẹ̀ tá a padà mẹ́nuba òun náà lè ẹ̀kẹta nínú tí máa bá kínní tí máa bá wà sí ìyàjẹ́ ó di mélòó ó di méjì ẹ̀kẹta òun náà lè ta láàsọ nísìnyí ó ní pé bẹ́ẹ̀ yẹn bá gbé wà sí ìyá rẹ̀ kọjá abẹ́ ńbọ̀lọ́lọ́ ní agbègbè àákànú hadithi tọkàn yìí kàmá wulẹ̀ tí ìsàlàyé púpọ̀ àmọ́ wàsíyà ọgbọ́dọ̀ ju wa ń tọ́jú lọ sọmárì rẹ̀ ni wàsíyà àyàn gbogbo mọ̀gbọ́n lámọ́yìn mọ̀gbọ́n ilé kan tí ń bẹ ń bì yín ọ̀rẹ́ mi ká gbádùn ara púpọ̀ sẹ̀rí ọ̀pẹ́ yẹn ọmọ ṣe dáadáa sí gbogbo ẹni téèyàn bá fẹ́ àmọ́ kò gbọ́dọ̀ kó bá wọn tí ó jogun òun ni sẹ̀rí àṣewá ni gbogbo dáadáa wàsíyà kò gbọ́dọ̀ tayọ fún mi ọ̀gbọ̀dọ̀ tayọ gbogbo ẹni ọba ṣe wà sí yàtọ̀ ju wa ń tọ́ọ̀dù lọ agbésẹ́gbẹ́ kan ni inú àwọn ọmọ òbítí láàtú ẹ àlùwàsíyà nù tọ́yì inú àwọn ọmọ òbítí láàtú àlùwàsíyà ni pé kọ́tùlù mú sọ ọ̀láhù lè ẹnìkan sàsọ́ọ̀lẹ̀ pé bóun ọba ti mọ́ o ilé epo òun báyìí àbúrò òun kan báyìí lẹ fún ọ̀rẹ́ òun kan báyìí òun tí wọ́n ń ti ń romi ròyẹ̀ fún lórí ilé epo kọ́dà bóyá ń ti ń yan mẹ́nẹ́jà kalẹ̀ bàbá tó wá ṣe wà sí àánú à ń lọ ọdún mẹ́wàá ń lo mẹ́ẹ̀ẹ́dógún ń lo ogún wọ́n àwọn òbí àti òun kò ní bẹ́ẹ̀ lọ ṣáájú ìfọ̀ bàbá yìí ọwọ́ àdàbí ọgbọ́n ọ̀yànjú bàbá yìí bá ti rẹ̀ bá tú kò ní wà sí àkànṣe ọgbà náà ẹni tí wọ́n ti wà sí yà fún kọ́ kọ́ra bọ́ bá lọ́wọ́ ń bẹ̀ lásán tọ́ba ṣe kí tọ́ lọ́wọ́ ń bi ikú ẹni náà kò tún ní nǹkan kan tí ó gbà máa ń nù wà sí yà àwọn wọ̀nyí ni kí ni mọ̀bùtì láàtú àlùwàsíyà kọ́lá nǹkan mọ́ta ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. oníbẹ̀rẹ̀ lẹ́lẹ́lẹ́ kí ni bẹ́ẹ̀ rẹ̀. wọ́n wá ní ìwé máa ṣe ní báyìí sílẹ̀ ẹnu wọn náà wá ní kó lè sílẹ̀ tó fi kú ṣé a lè pé ní gbèsè. ìbéèrè tó ṣe pàtàkì ni pé pàtàkì jùlọ irú àwùjọ wa yìí tí wọ́n pè yàn sí donation àwọn èèyàn di owó lọ ibi lọ́ńkì ẹni náà ni ó fi gbé owó kalẹ̀ kọ́dọ̀ ẹlòmíì ò ní padà fún wọn náà bí táwọn èèyàn bẹ̀rù ọlọ́run wọ́n sì kéde pé ó ti gbé yẹ báyìí kalẹ̀ fún mọ́sálásí tó àfa wa béèrè pé ẹni tó pé nǹkan ẹ̀fẹ́ fún wọn bọ́wọ́ ní ìrètí pé bóun bá gba sálárì àbí àbí eh, ǹjọ́ sátidé ni wọ́n ń ṣèjọ ní ìfi ìṣiṣẹ́ ń báńkì bàbá níjẹ̀ ní ẹ̀kíùsì láti má da owó lẹ̀ ọlọ́jọ́ wa dé kó tó di mọ́ndé tí ó lóun lọ gba owó sébèrè yìí nù ẹ̀hẹ̀ pé ìjọ ń bẹ nínú gbèsè àbí kò sí nínú àbó àbó ti di ogún ah, ìdáhùn sí yìí ni pé èyí tí a bá ti rẹ́ẹ̀rí àrídájú wípé ó ti ní inú nǹkan ní ìwọ̀n òun ti fún lamẹ́yìn ní nǹkan báyìí. ṣẹ̀rẹ́ ìsìláàmù ní ntọ́ba jẹ́ jẹ́ kí ni látàlzámù ìlà bẹ̀lkọ́pù látàlzámù ìlà bẹ̀lkọ́pù kọ̀ọ̀kan wa báyìí kè bí dandan àyàfi ń jọ tí ẹni ààbùn bá tó ṣe kí ni ọba tó tẹ̀ lọ́wọ́. lókun ìgbà ọba ti tẹ̀ lọ́wọ́ ni sẹ̀rí òfófun fún èèyàn lọ́rùn pé a ò sì ní ogun òsì fún gbọ̀n wọn àmọ́ kò dáa òun là nẹ́bi ti yí fún wa ká mọ̀ pé wà kò sí ọmọlúwàbí lẹ̀ ànẹ́bi lọ́dà bí ẹni tí ajá tó bì kalẹ̀ tó tó ṣe kí ni àmọ́ sẹ́nu pé ẹlòmíì ò lójú tí ó lè kó ibi rẹ̀ jẹ́ bí ajá akẹ́kọ̀ọ́ kan bẹ̀ wọn ṣẹ̀ríà ní òfin tí ó pé haramu ní nǹkan báyìí tán délé nǹkan ní èsì haramu àmọ́kọ̀dá ní òpóyé kèé sí haramu àmọ́kọ̀sí kí kọ̀dá àwọn ẹlòmíì gbàgbọ́ yé àrùn méjèèjì yìí ni wọ́n máa dàrú mọ́ wọn eléyìí nísìnyí ànábìjá mọ̀ pé ní ta wù kí wọ́n pé òun kò lè wọ́n jẹ bí ajá àmọ́ gẹ́gẹ́ bàbá ní ká gbófin kalẹ̀ pé gbogbo ẹni ọba ti lóun ogún yẹn nǹkan kò gbọdọ̀ má gbọ́n mọ́ ẹlòmíì ò ní kọ́ọ̀sì àti pé òun ò lè gbọ́n yẹn mọ́. òtún ń sọ̀rọ̀ ń ta ọ̀mọ̀ pé àwọn kan ti palẹ̀ mọ́ ẹtí ní ọ̀pọ̀ adélé gbogbo tó rò pé iná ẹ̀ náà lòun ó ti mú àwọn ológun ti àwọn ti palẹ̀ gbogbo ẹ̀ mọ́ àgbà ńgbẹ̀ ti wí wọn o ṣẹ̀rí ọ̀gá tó yàn pé a sọ fún pípẹ́ ah, bọ́lọ̀ bá ní ẹ̀rí ń bò mí ò tọ́ra nẹ́bí ya ẹ̀ bá lọ́hùn gbọ́n yẹn nǹkan tó tún tó tún lọ́hùn gbọ́n má ọ̀dà bíi ajá tó bì kalẹ̀ kí àmọ́ àní sọ fún pé ah, haramu ni àtijọ́ lọ wá wá ah, mo rò pé ní èyí ni sẹ̀rí haramu sálàyé nǹkan mi ò dáa àmúlẹ̀ má dé lẹ́wù kí haramu. ní kúkúrú ilé ìtọ́jú yìí ìdájọ́ kọ́ ìdá àṣẹríà ni pé ẹ̀bùn fọ́dígbà tó bá tó tẹ̀ kí ni ẹ̀yìn ààbùn lọ́wọ́ kó tó di tiẹ̀ irú bó bá ti wá rí àwa sọ fún àwọn ọmọ tó ní ogún yá níbi oní táwọn alájí ti wá lọ́ńtì àbí tí wọ́n wá mọ́sálásí wá kírun tọ́ra àwọn láwọn àgbẹ̀ mọ́sálásí tí ò pé náà yìí àwọn ọ̀rà ọ̀yẹ káwọn ọmọ yìí tí wọ́n bá fẹ́ dáadáa fẹ́ bàbá wọn ọjà owó òun nígbà tí àwọn aláàjì ti wú òun ṣàtọ̀ fún irú tírénì tí a gbà kí òyìnbó ọmọ bá wa tírénì àwọn ọmọ wa lónìí materialism tó pé ní ọmọ tí ń fojú kakuléètì ntí ọkàn òun kí bàbá gan tó lọ ilé ọmọ bẹ́ẹ̀ yẹn bá ń sọ fún báwọn aláàjì ti ti lára àwọn fún alápò sí lẹ́yìn mẹ́wàá yọkàn máa wù yọmọ gbé kí àyíwọlé yọmọ gbàgbé jáde pé àpò ẹ̀yẹ́ tó dínkù ní ní ojú ojú táwọn pín tẹ́lẹ̀ kò ní sàánú bàbá wọn lójú ẹ̀ wọn láwa la gbà kí wọ́n máa bá wa ṣe kí wọ́n máa bá wa tírẹ̀nì àwọn ọmọ wa bẹ́ẹ̀ torí materialistic life làwọn ń gbé gbogbo nǹkan lórí kí ló mú wa ní èèlò ní ọjáde ń bẹ́ àmọ́ wá yọmọ ọlọ́run kan wá kíní kan kèé sábà tètè ṣiṣẹ́ ní kí tiwọn irú ìgbésí ayé bẹ́ẹ̀ làwa náà ń jẹ́ kí wọ́n máa tàn wá lọ gbé òun ní pa gbogbo àìkẹ́dínkún òun ní pa ìlójú àánú pé ìwọ náà lọ ṣiṣẹ́ tiẹ̀ èbó lè wí bẹ́ẹ̀ àmọ́ ìsìlámù ọ̀pá wà bẹ́ẹ̀ ní kúkúrú èsì mu irú ẹni báyìí kí wọ́n lọ bá àwọn ọmọ ya báyìí báyìí ni wọ́n wí. báwọn bá bá wá yarí kanlẹ̀ náà pé àwọn ọ̀gbà ń gbé wọn wí tọ̀ wọn ọ̀gbà náà nù sí ẹ̀tọ́ kan tá a fi lè lọ tọwọ́ bọ owó bàbá wọn pé ó ti ní òun ẹnu ọ̀nà kan àwọn àfáà màlìkí àwọn ṣe fìtìnáwù kan wọ́n láfi tọ́ báyìí pé àlùwádù àdéhùn téèyàn ṣe yìí tọ́ bá ti lọ́ọ́ ti ẹni aṣàdéhùn fún lọ́ọ́ tọrùn bọ gbèsè wọn a máa bá pèjú wa pé lẹ́yìn bá sọ fún yẹn pé lọ́ọ́ fẹ́yàwó mọ̀wọ́rí bàbá ti fẹ́ tán ilé tẹ́ gbé mi ní fún ọwọ́ àtòrí wọn lọ ṣe kí ni àwọn afa màlìkíyà ni yóò wá ni yóò kó ni yóò wá torí bóyá tí ọba wí bẹ́ẹ̀ kò ní lọ fẹ́ ẹnu ọ̀nà kan táwọn ní exception nù tábẹ́hùn fi lè di pé ẹ̀sìn wíyà òbí kẹ́ ẹ wá àwọn ọmọ pẹ́ẹ́tẹ́ yẹn bá ti wá lọ àbí lọ́fọ́mọ rẹ̀ à ilé ìwé tọ́mọ yìí ń lọ dájà àwọn olówó private lọ́ fi bẹ́ẹ̀ ọwọ́ á bẹ́ẹ̀ tán wọ́n ló fi bẹ́ẹ̀ kó fún un ní owó túláàsì àwọn àfa màlìkíyà ní irú àdéhùn báwọn ó ti lọ́ọ́ mú sọ́run bọ́ nǹkan míì ìwọ ló ti ní ọlọ́ọ̀tì bọ̀ tó ló ti jẹ́nu ní kúkúrú. ẹgbẹ́ ìṣe mùsùlùmí àtẹ̀jẹ́ ń jẹ́ mùsùlùmí pàjọ́ ìpàdé láì fi ti ẹni tó jẹ́ mùsùlùmí yẹn ti wá ju ilé ìdí kan òtún ẹni tó mùsùlùmí yẹn ojú wo islam ti wò ó tí. a ti dáhùn eléyìí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà yín àyè ìṣẹ̀rí ọ̀gá máa gbára wa lójú fẹ́gbọ́ bọ́dà kìíní ta kìíní sísá kìíní ta kìíní èyí tí ọ̀bá ní pa ọ́ la ìṣẹ̀rí àní ọ̀rà orílẹ̀ èdè wíì nísìnyí gbogbo ẹni láti wí pé mọ́ra lọ́dọ̀ rẹ̀ nígbà tí máa ń tẹ́ times kìíní times two ẹni tí wọ́n jọ ń ta ọjà níbi kan náà bọ́bá wa bí ọ́ ọ wá sọ fún un pé àtìntẹ́yìn ah, náà ń ṣe ọ̀dà kìí ṣe wọ ànábì rajà lọ́dọ̀ ta ni lọ́dọ̀ yahudi àmọ́ dáa púpọ̀ bọ́ba pé déédéé ni owó wọn àbí yàtọ̀ tí ń bẹ ní ọ̀pọ̀ ọ̀dà kéèyàn dàníyàn kò fìgbà láda pé ọ̀hún ń pàwà mùsùlùmí èyí ò da àmọ́ ìyẹn ò lẹ́gbẹ̀ẹ́ tí ọba pààyàn láàbí àlékún hundred percent tá a fà wí ó gbọ́ ọmọ mùsùlùmí tí ń bá fi ṣe bẹ́ẹ̀ náà àpàrọwà sí wọn àwọn ìlú òótọ́. Eh, kọ́dà wa gan náà bá iná ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ tèmi náà ó fi máa wọn sí ọwọ́ kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ mọ́sálásí eh, àti kọ́ mọ́sálásí gan tó gbé kiri ó la ní ọwọ́ kàn kò sí nínú tíra pé ìkiri ọmọ kan mọ́sálásí nígbà tí ìṣe pé ọba tí wàá kàn tán yọ kan àgbélébùú àmọ́ nígbà tí ẹ bá pe mùsùlùmí tó ti wá ìgbà àwo ah, ti dé àwọn lárúbáwá ti kówó dé ẹ̀kọ́ rẹ̀ rìn ní ti ti àrùn tí ń ṣe àwùjọ wa ni pé kó ti níye tí wọ́n gbà fún iṣẹ́ bẹ́ẹ̀ àhà tó bí èèyàn bá wá ní ẹsẹ̀ wọn máa lọ tí wọ́n bá wá di lọ́la tí wọ́n bá jọ́ọ̀nù tí ń kan èso kò sí gbogbo ẹ̀rí àwọn àwọn afáàní ẹ̀nu kò sí wọ̀ mbẹ́ a máa pàrọ̀ wá sí ẹ̀yìn tí ẹ̀yìn ti sẹ́yìn náà pé ẹ má máa sún àwọn mùsùlùmí kan ògiri bẹ́ẹ̀ ẹ àwọn àlùfáà wa dr abdulgani akorede àwọn ni wọn lásà kájú wọn máa dábàá wọn wọn ni àkọsẹni ah, tí fẹẹ máa ra ọwọn kọ́dà àwọn olówó àwọn bílọ́níà kí lóun náà fẹ́ rà ọ̀pọ̀ náà ni kò sí kò sí èèyàn láyé tẹ́ sọ fún un pé ọjà yìí tó ń dín náà tó a ní ẹgbà fọ́tí náírà tó o <laughs> bó ti jẹ́ ní ọlọ́run sàmù ẹ̀wọ̀n ẹ̀dá kan ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì púpọ̀ àwọn ọmọ ìyá wa mùsùlùmí ẹjẹ́ kéré díẹ̀ kọ́ máa tó yín àlùbáríkà lójú a sì parọ́ wà sáwà táwọn rajà náà bàbá rí i pé déédéé ni àbá rí i pé yàtọ̀ tọ́lẹ́ ló ló ní ẹni yìí lọ́yà distributọ̀ lòun lọ́jà tiẹ̀ fi dẹ̀ tàbí lẹ́nu tí èsè mùsùlùmí òun ọ̀dọ́ orí wọn náà lòun ti ń lọ gbà dífẹ́ǹsì ni ọ̀wà ṣe kí ni yọ ìmọ̀ yọ mọ̀ wọn téèyàn ló lè ní a ah, kò ṣe nǹkan kan mo fẹ́ lè yí ṣe sàrà àfọlọ́hún ọ̀dà bẹ́ẹ̀ ń bá nílé díẹ̀ àmọ́ bá ti ń di irú èyí tá a fa àwọn èyí ó ti fẹ́ di ìṣàgbọ̀sí fún ìṣàlẹ̀ èsì sọ̀pọ̀tì àgbọ̀sí ọlọ́run àdàm lọ́dọ̀ àwọn obìnrin ṣé kò sí bèrè lọ́rọ́jọ́ ti lọ́nà. ní àárín ọkọ àti ìyàwó ọ̀rọ̀ kakọ gbèsè àbí kèé ṣe dandan nínú ntọ́ dáa ni fàkàtì búrò tí kòránì wù ní àwọn àfáà ní àwọn amúrò mi ń bẹ tí èsì lè lòjú òbí ẹni pé kí ọ dẹ́sẹ̀ bọ́ bá yáwó tó ọkọ o lẹ́yìn bá yáwó kámọ́ abidjan ní ìgbẹ́ gbẹ̀yìn ọmọ ní àtàwọn jẹ̀ tí ń sẹ́lọ̀ ti pé àà lẹ́yìn bá yáwó tí ọkọ kalẹ̀ kò sí kí ni kò dẹ́sẹ̀ àmọ́ dàbí bẹ́ẹ̀ bá kọ́ kọ́dà bí èsì lọ́kọ àti ìyàwó ntọ́ bá jẹ́ gbèsè kọ́dà àwọn àfa wa máa wá fún wa mọ̀ràn pé èyí tí òfin ní jẹ́ kí wàá lò sí ni pé èyí ti tó pé ìwọ́pọ̀ fẹ́ yáwó òkè múwe lọ́wọ́ mo lọ́rọ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ pé pé òun gan ni ó ti múwe àti báírò lọ́wọ́ pé òun fẹ́ yáyé báyìí ìyá ìsìn ní kọ́dà òun ti kọ́ ìgbà lọ́wọ́ kò ní ìwọ́n tọ̀hún la pé ẹlòmíín náà fẹ́ kọ́ ọ àmọ́ kò lè sọ fún ọ ìwọ ló ti wá kọ́ lọ́wọ́ kò ní jẹ́ kí nípa báyìí láàrin ọkọ àtìyàwó náà bẹ́ẹ̀ ti lè jọ́kọ àtìyàwó tó nínú tí sẹ̀rí àsìláàmù fi yàtọ̀ fófin kí máa tányàn sẹ̀rí àsìláàmù já mọ̀ pé lirrijali nasibun mimma walinnisa'i nasibun mimma iktasabna olúwa ní àwọn ọkùnrin ní ntí wọ́n bá ṣiṣẹ́ rẹ̀ àwọn obìnrin náà ní ntí wọ́n ṣe kí ni kí wọ́n ṣiṣẹ́ rẹ̀ ọkọ àtìyàwó ọkọ lè lákàntì tiẹ̀ lọ́tọ̀ kíyàwó ṣẹ́gínní kọ́ lákàntì tiẹ̀ lọ́tọ̀ ntọ́ba wa bùn ẹ̀ àǹtẹ̀lẹ̀ lọ́fín èyí ọ̀tọ̀ àmọ́ ẹ̀rí àwọn òfin amẹ́tẹ̀rẹ̀ ẹni mi ìyẹn inú àwọn òfin àgbélẹ̀kọ ni pé husband and wife <laughs> you are like a one person ẹnìkan sọ bẹ́ẹ̀ fún mi rí lọ́rùn yìí náà pé. ẹlẹ́hà fẹ́ sí àkáǹtì màánà tí mo lè wá bá gba fásitì rẹ̀ kẹ́lẹ́ ọdún náà mẹ́ dààmú ọ̀nà pé ẹ̀ lè wá gbà àmọ́ lánàá ńgbà tí mo ń lọ fẹ́ sáyẹn onígbàkan náà ní wàhùn léṣe lórí fún pé kankan náà ọba jẹ́ bí ọ̀yẹ́ kí á ìjọba sẹ̀rí ìsìláàmù ọkọ̀ gba gbogbo rọ́bà ń láyè gbogbo rọ́ ìmọ̀ ṣe dàgbà ọkùnrin ó lè lówó tiẹ̀ lọ́tọ̀ obìnrin náà lè ṣe kí ni ó lè lówó tiẹ̀ lọ́tọ̀ ẹ̀yin lè béèrè béèrè o kọ̀ bá mi kí ẹ béèrè béèrè kí ọ̀rọ̀ mi ò tún máa lọ nínú mọ́ṣáláṣí nípa báyìí irú àárín wọn yìí bí wọ́n bá ṣe pé ní tó wu obìnrin ni pé ní bá ti fún un lówó ẹ̀jẹ̀ nǹkan kalẹ̀ kìí ṣe wọ̀ ọ́ bó bá sì wò pé láàrin òun àtọkọ̀ òun náà kọ́dà bí ọba tiẹ̀ ṣe pé kò rí ìsan tó lọ́jọ́ fi gbé àríbọ́kọ̀ òun ni òun yọ̀ǹda rẹ̀ kò sí nǹkan kan àmọ́ bó bá lóun fẹ́ kọ́ kò ṣe wọ̀ ńbẹ́. ní ìlú ni pé bóyá tí wọ́n ní láwà sí àgbà ẹni tó dùn fún fún òfin náà gbọ́dọ̀ kọ́. àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó lọ́nà tó dògbò kí ọkọ wa lè kọ́ ọkọ lè kọ́ fún mi. ibi wàásù àbáyẹn dèrò pé wọ́n jáwó lọ́wọ́ rẹ̀ nípa ìfẹ́ǹsì wàsíyà tí ò sí fẹ́ni tí ó gbogbo ni wàsíyà mo mọ̀ ní nǹkan báyìí ẹ̀mẹ́ dà pọ̀ láwà sí yàtà ni wàá rí fún ìtumọ̀ rẹ̀ ní pé wàsíyà mo ṣe kí ni mo bọ̀ ní nǹkan báyìí torí pé yóò jẹ ògùn tẹ́lẹ̀ yàtọ̀ mẹ́mẹ́. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين